تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا العتك يا هو أفصه الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول ni الله سبحانه وتعالى أبتي ta'ala ọba أتي الله كل wù tí mo ń ṣe fún ẹni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ tó tún ní kí èmi àti yín ọmọ pàdé ní àárọ̀ ti ọjọ́ tèní eléyìí ní ọjọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlógún nínú oṣù kẹsàn tí í ṣe oṣù Ramadan tí jírà nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam tó di fourteen forty one àwa abẹ lọ́hùn náà ọlọ́hun gbogbo àwọn ìjọsìn tí agbélé ayé wa ṣe bí àkókò tá a wà nínú ẹ̀ yìí ọlọ́run mọ́sálá ìgbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àtọ̀rọ̀ fún gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí tí wọ́n ti kú ọlọ́run bá ní ṣàforíjì fún wọn. lẹ́yìn wá àgbà náà gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa ètò àlèhúdà látọ̀dún ta ti jọ ń bá a bọ̀ wá àtàwọn táwọn náà tún dara pọ̀ lóòrọ̀ tèmi gbogbo yín pátá jazakumullahu khairan ọlọ́run ọba ní dúpẹ́ ọlọ́run ti gbogbo àwa tí a bá tún wá fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n ń náwó wọn sójú ọ̀nà ọlọ́run báyìí àkáǹtì nọ́mbà alihuda islamic development foundation òun náà ni zero zero zero five one zero three one seven nine Jais bank account ibẹ̀ ni a ti sọ fún wa òun tí a bá ń bá wa lọ ní ọjọ́ àná là ń ṣàlàyé lórí àkòrí ọ̀rọ̀ kan tá a pè ní lil'ibadi wa alamatuhu àwọn ìfẹ́ ọlọ́run sí ẹrú rẹ̀ àti àwọn àlámọ̀ àwọn àpẹẹrẹ téèyàn mọ̀ rí tẹ́rù ó fi gbà pé Allah subhanahu wa ta'ala ọlọ́run sì nífẹ̀ẹ́ òun àwa mú àkòrí ọ̀rọ̀ kan eléyìí ta ní kí olùbánisọ̀rọ̀ wọ́n bá wa yanjú ní àná nípa pé kí ni ìtumọ̀ hubbullah kí ni ìtumọ̀ rẹ̀ àti pé ọ̀nà wo ni ọlọ́run gbà nífẹ̀ẹ́ wa àti àwọn ohun tó so mọ́ òun là ń ṣàlàyé lọ ní ọjọ́ àná tí àkókò fi kó wa ní papámọ́ra abẹ́lọ́run nínú àánú ẹ̀ ọlọ́mọ sàlẹ̀ sàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run kó túbọ̀ kún wa lọ́wọ́ jù báyìí lọ lórí agbọ́nrin yìí náà ni wọ́n sì mọ ọrìn lọ kó tó di pé a tún ti ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yìí tí a tún ní sí wọn falyatafaddal maskura bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim.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 waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. lẹ́yìn àwọn ìtẹ̀síwájú tí a ti mú wá ọpẹ́ yìí fi ògo fún allah subhanahu wa ta'ala àbí allah subhanahu wa ta'ala gbogbo àwa tí ọlọ́run ọba ń lò ní sábàbí láti pé kí ètò yìí ọmọ lọ lọ́sàn-án lóru tí à ń rí ọwọ́ wa à ń fi àsìkò yìí tún sọ fún yín pé jazakumullahu khairan ọlọ́nkọ́ bá a sàn yín ní ẹ̀sìn dáadáa láyà àti ní alkiyama. ara àwọn ọ̀kan náà na tá a lè fi di ọ̀rẹ́ ọlọ́run ọba ọ̀rẹ́ Allah subhanahu wa ta'ala iná ni eléyìí jẹ́ àwọn ànáwó sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala àwa náà ń náà ní ni àwa náà ń wa ọlọ́run kò ṣe wá ní èrò àlìjẹ́nà. àwa máa tẹ̀síwájú lórí àwọn okùnfà tí Allah subhanahu wa ta'ala máa fi nífẹ̀ẹ́ rú rẹ̀ tí à ń kà fún wa àti kà márùn fún wa lánàá àbí mẹ́fà pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala á fi bí ẹyọ kan kún tá a fi wá bọ́ sí àwọn àmì tí ẹrú ló fi mọ̀ pé lóòótọ́ ọba tó dá mi nífẹ̀ẹ́ mi tọ́kàn ẹrú ò fi balẹ̀. torí pé ìnífẹ̀ẹ́ wa tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa àmì pé à ń bẹ nínú ẹni ìkẹ́ni torí ńgbà tí àwọn àfáà onímọ̀ tí wọ́n ń ṣàlàyé nípa pé rahama ọlọ́run àti hobo rẹ̀ sọ́yàtọ̀ ohun tí wọ́n jó yé wa ni pé kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ lábẹ́ àyà pé ńgbà tí allah subhanahu wa ta'ala ń júwe fún wa pé ìyapa inú ọmọ ọsẹlẹ̀ tọ́wá ní illa man rahima rabbuk ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n ọba rẹ̀ tó bá ṣàánú rẹ̀ tó fẹ́ràn rẹ̀ wọ́n ní ẹni tó fẹ́ràn fẹ́ràn rẹ̀ òun ní yapa lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àfa wa ibn abbas mo wa nù àwọn tafasir so ló fi jẹ́ pé a ní bùkátà sí ká mọ̀ kó ara wa ká sì mọ kínú tá a mọ gbé ayé sí kí ọmọ túmọ̀ pé ọlọ́run ọba ṣé nífẹ̀ẹ́ wa àbí ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ wa ní ìfẹ́ ti ẹ̀sà yàtọ̀ sí ìfẹ́ ti gbogbogbò. a wà tara lọ síbi ẹlẹ́ẹ̀keje torí pé a fún wa ní àwọn okùnfà alákọ̀ọ́kọ́ a sọ fún wa pé títẹ̀lé ànábì sallallahu alaihi wasallam mímọ́ sí àwọn iṣẹ́ àṣegbọ́rẹ́ lẹ́yìn sí ọ̀ràn èèyàn lẹ́yìn rẹ̀ mímọ́ ka alukur'an lẹ́yìn rẹ̀ ìnífẹ̀ẹ́ àwọn ansor àwọn tó gba nẹ́bí lálejò nílùú medina bákan náà ẹlẹ́ẹ̀karùn náà ni ìráyésá kámọ́ wáyé mọ́yà ẹlẹ́ẹ̀kẹfà òun la sọ fún wa pé kárí pé ìgbàgbọ́ wa ohun tí ọlágbára ni kámọ́ jẹ́ ọ̀lẹ nínú gbàgbọ́ nínú ẹ̀mí àti ní ògiri ara wa ẹlẹ́ẹ̀keje òun wá ni èyí tá a pè ní alihubbu ìmọ̀ nífẹ̀ẹ́ ara ẹni nítorí allah subhanahu wa ta'ala bákan náà wàtàjálùsù fi fillah àti ìmọ̀ bára ẹni jókòó nítorí Allah subhanahu wa ta'ala ni pé àyè tí wọ́n ń jókòó sí àwọn tó ń bá sí torí kí ló fi ń bá wọn sí. ṣé torí tayé àbí torí ohun tí ń bẹ lọ́wọ́ wọn ni àbí torí ìfẹ́ tọ́lọ́wọ́n ọba. níbo láti gbọ́ ilé yìí yé pé àwọn wòlámọ̀ bá ṣe bákan àwọn wòlámọ̀ bá jókòó tí ọmọ júwe fún wa pé tá a fẹ́ kọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ wa a padà sínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà tún jẹ́ ọ̀kan náà àwọn hadith tán pè ní hadith al anabi sallallahu alayhi wa sallam ní allah subhanahu wa ta'ala sọ pé wajabati mahabati limutahabbina fiyya ọlọ́run bá ní ó di dandan ìfẹ́ èmi ọlọ́run ti di dandan fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí èmi ọlọ́run ọba wal mutajallisina fiyya àtàwọn tí wọ́n ń bára wọn jókòó nítorí tèmi ọlọ́run ọba pé àjọ jókòó àjọ fúnra wa nímọ̀ràn pé báwo láti ṣẹ̀sìn àbí wọn náà tó jókòó tó ń gbọ́rọ̀ ọlọ́run àríkè abára wa jókòó náà lélẹ́yìí wọ́n ní wal mutajallisina fiya àti àwọn tí wọ́n ń bára wọn jókòó nítorí tèmi ọlọ́run ọba bákan náà wal mutabazzilina fiya àtàwọn tí dúró alihamudulilayi ọlọ́run kó bá aṣọ nìkan kẹlẹ́sìn àlèmọ́ ka orúkọ yín tán ń tẹ̀ ń ṣe ikún ọlọ́run ọba tó da yín lójú àwa ń bẹ̀ ọlọ́run kí ọba fún yín ní ẹ̀san dáadáa láyà tí ní alkiyama tó bákan náà olùnẹ́sí ojú ọ̀nà ọlọ́run òun ní ọmọ orífẹ́ ọlọ́run bákan náà wọlùmútàsá wùrí ilẹ̀ fìyà àti àwọn tí wọ́n ń sisi yára ara wọn tí wọ́n ń wára wọn nítorí ti allah subhanahu wa ta'ala níbi rìwáyà míì kọ́rọ̀ yìí kò lè yé wa dáadáa Allah subhanahu wa ta'ala ni ó kọ̀ tí mà á bẹ̀ tí lìlìmúta ha bí nà fìyà eléyìí bá tùmọ̀ aláwọ̀ kọ́ lọ pé ìfẹ́ ìmí ọlọ́wọ́n ọba ó ti di ẹ̀tọ́ ó di dandan fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí èmi ọlọ́run bákan náà wàlìmùtàwàsílì nà fìyà àtàwọn tí wọ́n ń kàn síra wọn nítorí èmi ọlọ́run ọba á rí i tá a sọ yìí pẹ̀lú sọ́ọ̀dì ìtumọ̀ pé ká mọ kọ̀nẹ́tì ara wa ká mọ kàn síra wa kódà bá a lọ́lé ara wa ẹ̀já wo ọlọ́run ti wá sànù wa aláwùjọ tá à bẹ lẹ́nu. àwọn ẹ̀rọ ayélukára ìtì ń bẹ tá a wa léyìí tá a mọ tàtẹ̀rẹ́nsẹ́ síra wa pé àárí lágbájá láti bí ogún ọdún lẹ́yìn ó ti kú ònígbà tá a mọ sọ pé à ń kọ lẹ́tà àmì fún wọn lẹ́tà kọ ìwé mi sí yín sí dáadáa yín àwọn ó kò ní àbèrè pé bá ti ń pè wọ́n àwọn tọ́jà àwọn ẹbí wa àwọn tọ́jà àdúgbò wa tá a rí mọ a mọ pẹ̀lú wọn pẹ̀lú àwọn fóònù tá à ń lò eléyìí náà kó sábẹ́ pé kí ọlọ́run bá ní tí mi di dandan fáwọn tí ń síra wọn tí ń sora wọn nítorí ó di dandan yóò mọ ọbẹ fún àwọn tí wọ́n ń ṣe nàṣíhà fúnra wọn nítorí tèmi Ọlọ́run wọ́n bára wọn sòdodo ọ̀rọ̀ wọn ò ní mọ gbéra wọn gun ẹ̀sìn áyán ipe bòmí láṣìírí kémi ní ògbò wọn náà irọ́ ń parọ́ fúnrọ́ bẹ́ẹ̀ kọ́ yóò wò pé tọ́ọ̀bà bínú ló bínú ń sòdodo fún ọ torí pé pẹ̀lú lisanu nàṣíhà kí èsì pé lisanu mo fẹ́ tu ọ láṣìírí wọ́n mọ̀ ṣe nàṣíhà fúnra wọn èyí tó bá gba gbangba wọ́n sọ ní gbangba èyí tó bá gba kọ̀rọ̀ wọ́n sọ ní kọ̀rọ̀ ìtọ́ bùkátà pé èmi ìwọ èmi kan ìwọ kan wọ́n ṣe bẹ́ẹ̀ àbí ìtọ́ bùkátà pé èmi àti ẹ àtẹlòmíì tí ọmọ jẹ́lẹ̀rì pé mo wí eléyìí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run làwọn ti máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ìfẹ́ èmi ọlọ́run di dandan lórí wọn àdìpẹ́ lábẹ́ ẹlẹ́ẹ̀keje yìí àti ń ka bíi mẹ́ta àbí mẹ́rin. bákan náà wal-mutasawwirina fiha àtàwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ àwọn wò tí wọ́n ń sèṣì yára ara wọn àti àwọn tí wọ́n ń ní sójú ọ̀nà ọlọ́run àtàwọn tí wọ́n ń nífẹ̀ẹ́ ara wọn sójú ọ̀nà ọlọ́run ọlọ́run wá fi ẹ̀ṣẹ̀ kan yàtọ̀ sí ìfẹ́ rẹ̀ ọtọ́jú ìbá kìyàmà wọn sì rí ó tó bá jókòó ní alkiyama hum alama nabiri min nur ọlọ́run ní òun ọkàn stéèjì fún wọn lọ́jọ́ gbọ́dọ̀ alkiyama òun ó kírètì stéèjì kan fún wọn. gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn méje kan bẹ tọ́lọ́run ní abẹ lábẹ́ bòjì àlẹ́ àràṣí òun ọlọ́run tó túmọ̀ pé tẹ́ǹtì àlẹ́ àràṣí ọlọ́run táàmù ọbẹ̀ lábẹ́ rẹ̀ ń jọ́nà ọlọ́run tóòrùn òfin ní dà láàmú bẹ́ẹ̀ ni ọlọ́run ní àwọn ilé yàtọ̀ sí pé wọ́n ń bẹ lábẹ́ ibòji yìí òun ó kírètì special stage fún wọn sọ pé ìmọ́lẹ̀ ní gbogbo stage yóò jẹ́ tọ́wọ́ jẹ́ pé lórí rẹ̀ làwọn ó dúró sí yaghbituhum bimakanihim annabiyun wa sidikun wa suada àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ọba ẹ̀kọ́ wà níbi gbólóhùn eléyìí wọ́n mọ jowú wọn àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run àtàwọn tó jẹ́ àwọn sidikun àwọn olódodo àti àwọn ṣùhádà àwọn tó kún sójú ogun ẹ̀sìn kẹlímà ríbùtọ̀ ti ń bẹ níbí kì í ṣe títú pé àwọn ànẹ́bí ọlọ́run jowú wọn torí pé pò wọn ju àwọn ànẹ́bí ọlọ́run lọ torí pé àìgbàgbọ́ yé eléyìí ló mú apá kan nínú àwọn atáǹpera wa ní mùsùlùmí táàfin ṣe tàfádùlù fún àwọn àwòlíyá àwọn táǹpè ní wàlíyí ọlọ́run tọ́lọ́run sì mọ̀ pé ṣé wàlíyí ni wọ́n lóòótọ́ àlèmọ́ rí àmì táàfin mọ̀ sọ pé ń bẹ́ẹ̀ nù àwọn wàlíyí ọlọ́run tó ju ànẹ́bí ọlọ́run ọba lọ irú hadith yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú tí wọ́n sì lò ipò tó bá dàlí kíámà gan àwọn pòkẹ́mẹ́ táwọn wà líyò dé táwọn anábì ọlọ́run gbọ́ tó mọ nẹ̀dà wò wọ́n pé hé táwọn náà lè débì káwá da padà sínú ayé alukur'an gbogbo pò yòówù téèyàn lè wà pátá yọ wà lábẹ́ táwọn anábì ọlọ́run ni tìrìpá àwọn lọ̀gá nínú ẹni tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ìtẹ̀lé wọn láàfin soríire ẹnìkan ò sì lè jẹ́ wà líyò ọlọ́run kó jà anábì ọlọ́run ọba lọ ló fi jẹ́ pé àwọn afáàní kírípítọ̀ ti ń bẹ níbí tábà wọ àwọn sùúrùhù àwọn ahadis wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé àwọn ànábì ọlọ́run àwọn sìdìkún àwọn sùhàdà àwọn ní ọmọ yọnu sí pé á mandala ohun tọ́lọ̀ ń ṣe sí wọn yìí tábà wọ báyàrú mẹ́rìkọ́tìl mafati àbáwọn tíra mi àgbàlàyé rẹ̀ yìí tó fi jẹ́ pé àní gbà àlàyé òdì lọ́dún ẹni tó fẹ́ kásẹ̀sìn lódì táwa ní òfin máa sọ pé gbàtà ń sọ ilẹ̀ yìí ní ọtí mọ́ ara wọn ti ń là á mọ́lẹ̀ pé ṣé wọ àwọn ìṣẹ́gbẹ́ ogójì nínú àwọn ànẹ́bí ọlọ́run pé kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ́lẹ́gbẹ̀rún nínú àwọn ànẹ́bí ọlọ́run subhanallah a wàá béèrè pé yorùbá náà mọ̀ sọ pé igi imu ó sì kíni ó jìnà sí agbárí bí kéèyàn mọ̀ pọ̀ ara rẹ̀ ni eléyìí bákan náà ó kó o parun sí ni bá nírò àkídà yìí ń bẹ lórí pé èèyàn kan ọba lọ ló fi jẹ́ pé a ní bùkátà sí ká kọ́ ẹ̀sìn wa láti ojúsun tó dúró déédéé àdìsẹ́ yìí tá a kà yí àfàwà imam ahmed àtàfà Tabarani wọ́n gbé jáde ó sì ní àlàáfíà eléyìí ni ọ̀kan nínú àwọn ọ̀nà tá a tún lè fi gbà di ọ̀rẹ́ allah subhanahu wa ta'ala lábẹ́ pé báwo lábẹ́ pé a mọ̀ nífẹ̀ẹ́ ara wa nítorí tọ́lọ́hún a mọ̀ bára wa jókòó nítorí tọ́lọ́hún a mọ̀ kàn síra wa nítorí tọ́lọ́hún a mọ̀ bẹ̀rẹ̀ wa wò nítorí tọ́lọ́hún ọba allah subhanahu wa ta'ala a tún wàá ṣe nasiha fúnra wa a mọ̀ pera wa sákèésí nítorí ti allah subhanahu wa ta'ala pé báwo ni ayé tí wọ́n ò ṣe dáa tẹnìkejì wa náà báwo ni tẹ̀lé ò ṣe dáa lábẹ́ àdìsí pánẹ́bí ni ẹnìkan ò tí ì lè pé nígbàgbọ́ títọ́ fi jẹ́ pé oore tí ń fẹ́ fúnra rẹ̀ yọmọ fẹ́ fún ọmọlàkejì rẹ̀ naam. alhamdulilayi ọlọ́run kó sì ọ̀rọ̀ náà ní àǹfààní fún ẹnìkọ̀ọ̀kan wa kó sì jẹ́ kí á mú un lò lábẹ́ pé a sì wà lábẹ́ ìfẹ́ ọlọ́run sí àwọn ẹrú rẹ̀ àti àwọn tó jẹ́ àwọn àpèjúwe tá a mọ̀ rí àbáwọn àmì tí a mọ̀ rí lábẹ́ àkórí ọ̀rọ̀ yìí náà la sì wà tí ọmọ jẹ́ bíi ẹ́písòdù ẹlẹ́ẹ̀kejì lẹ́nìí ẹ̀rẹ́ ìsọsíwájú ìbéèrè tí a tún fẹ́ tì olùbánisọ̀rọ̀ wa ni pé kí wàá ní àwọn àmì eléyìí tẹ́rú òfin mọ̀ pé lóòótọ́ ọlọ́run nífẹ̀ẹ́ òun kí làwọn àmì tẹ́rú òfin mọ̀ pé ah, ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ mi pẹ̀lú àwọn tí ń rí òun. naam alhamdulilayi a rí i pé gbogbo ohun tá à ń bá ń ṣe làwa náà ń retí èsì dáadáa tí ọmọ òfin ni lọ́kàn balẹ̀ pàápàá jùlọ alukur'an sọ fún wa torí pé kò sẹ́ni tí ń jẹ́ wàlíyé ọlọ́run lẹ́yìn pé ẹni tọ́lọ́run ọba ń nífẹ̀ẹ́ sí ní ń jẹ́ wàlíyé ọlọ́run wìláyà tá a mọ̀ wá rí ipò wa mọ̀ jura wa lọ bíṣẹ́ wa bá bíṣẹ́ dáadáa wa bá ṣe ń ju ara wọn lọ Allah subhanahu wa ta'ala sọ fún wa pé a máa rí ìró dùnú láyé níbí kótó wá sẹ̀ kan àti alkiyama eléyìí ni wọ́n ń pè ní busra al-ajil sòtọ́ pé yọmọ jẹ́ ìró ti kánjúkánjú pé ah, ọkàn mi balẹ̀ pé ọ̀run ọ̀dà tí ọmọ òfin lọ́kàn balẹ̀ tí ó ti jẹ́ kéèyàn lékún lórí àwọn ọ̀sẹ́ tí èèyàn fi di ẹni tọ́lọ́wọ́n ọba tí ń nífẹ̀ẹ́ sí Allah subhanahu wa ta'ala ẹ̀dọ́ lọ́n bá sì ti fẹ́ rẹ̀ pọ́nlé àkírú ẹni bẹ́ẹ̀ kú oríire. hadisi tí a gbà wọlé ta pè ní hadisi wàlíyù òun náà ni òun náà ni a bá wọlé àdìsí tin juwe júwe fún wa ipa nabi wa muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ní e, abu hurairah nabi allah subhanahu wa ta'ala sọ pé inna allah ta'ala ọba eru mi ọmọ ọba yọ ọmọ súnmímí ọlọ́run ọba pẹ̀lú àwọn nǹkan iṣẹ́ àṣegbọ́rẹ̀ àwọn tí àṣegbọ́rẹ̀ tí wọ́n wá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa mú rìsọ́ọ̀tì wá tí ọmọ jẹ́ àmì fún wọn náà èmi tí mi sọ̀rọ̀ ìmọ̀ wúra mi pé ṣé rìsọ́ọ̀tì yìí ń wọn náà rẹ pé ṣé rìsọ́ọ̀tì yìí ń bẹ lára tiẹ̀ náà kí ni rìsọ́ọ̀tì ọ̀hún alákọ̀ọ́kọ́ àdìsí yìí wa ọjẹ́ nǹkan bíi mẹ́fà àbí méje ládìsí kan yìí ló fi jẹ́ ọ̀rọ̀ yìí nílá wàá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ tá a pín sí méje àbí mẹ́fà bí mo ṣe sọ yìí tó yẹ pé àmì alákọ̀ọ́kọ́ tá a fi mọ̀ pé lóòótọ́ ọlọ́run nífẹ̀ẹ́ mi tá a ní ó sì mọ fíìlì ìfẹ́ tọ́lọ́run bá ní sí wa nínú hadith ẹ̀yọ̀ yìí náà ni ọlọ́run nífa ìdá àkàbàtùhù nígbà tí mi ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ báyìí kúntù sámú àhú alẹ́dì yẹ́sùmá òbí alákọ̀ọ́kọ́ nìyẹn ká dìímú ọlọ́run ọba ní ìmí ọlọ́run ọba ń di etí rẹ̀ èyí tọ́jà pé ń fi ń gbọ́rọ̀ àwa rí nù àwọn èèyàn tí wọ́n ní ó ń túmọ̀ pé èèyàn ti di ọlọ́run tó fẹ́ gbé ìgbàgbọ́ pé èèyàn lọ́lọ́run ọlọ́run lè èèyàn igi lọ́lọ́run àkídà pé gbogbo nǹkan lọ́lọ́run wọ́n fẹ́ tibẹ̀ gbé wọlé àwa ní jọ́tà níbi ń sọ̀rọ̀ yìí ságbọ́yé yìí ni àwọn sọ̀hábà gbọ́ ságbọ́yé yìí ni àwọn tó jẹ́ àwọn àfọ́ àwa nínú ẹ̀sìn tí wọ́n lámìlá kájọ wa lọ ságbọ́yé yìí ni wọ́n gbọ́ ohun tó dá wa lójú ni pé kèsì ohun táwọn gbọ́yé ni òṣìṣẹ́ ní tí ó gbọ́rọ̀ àgbọ́yé pé òun ti di ọlọ́run ọlọ́run ti di òun náà bí ọ̀jẹ́ pé ẹni ń darí ayé rẹ̀ tó sì gbé sọ̀kalẹ̀ sí èbúté òfo ọlọ́run àti èmi àti wọ ọlọrun mọ̀jà síbẹ̀ àti àwọn tó wá ń bẹ nírú oko bẹ́ẹ̀ nírú orí bẹ́ẹ̀ náà bá dá wọn padà wípé oríire tí wọn kò di tiwa ọjọ sóríire. ni wọ́n di etí rẹ̀ kí ni wàá ìdí etí rẹ̀ òun náà ni tó fi jẹ́ pé kí ni la yasma'u illa ma yuhibbu Allahu wa yardahu jẹ́ pé etí yẹn kò ní í dilẹ̀ débi kí ọmọ wa gbọ́ nǹkan tọ́lọ́wọ́n ọba ò yọ́nú sí àyàfi nǹkan tọ́lọ́wọ́n ọba ń fẹ́ tí ń yọ́nú sí létí rẹ̀ ọmọ gbọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ kàsàmá ìlì da'wa etí ọmọ gbọ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run gbogbo ìgbà ìtọ́sọ́nà ni ọmọ fẹ́ gbọ́ ní gbogbo ìgbà ọmọ gbọ́ wà àbí ohun tá ànábì fẹ́ yọ̀fẹ́ mọ gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam yọ̀fẹ́ mọ gbádìí sí ànábì sallallahu alaihi wasallam wọ́n ń torí pé kíni torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì sọ fún wa pé ọlọ́run ọba ọ̀yọ̀ǹda fún nǹkan kan bí ìyọ̀ǹda tó ṣe fún ẹ̀dá láti mọ dùn sí alukur'an kásì mọ kàá jákè kásì mọ pé àkọ́kọ́ ẹni tọ́kọ́ ka alukur'an ní gbangba níjọ́ tó jẹ́ pé àwọn kẹfìrí náà wọ́n bá bí ire kọ́ ka alukur'an níta òun ni Abdullahi ibn Mas'ud radiyallahu anhu. níjọ́ náà lọ́hùn sọ́tò rahman lọ́kà tọ́bọ̀ tàpé ohun tí ọba ṣe mí kò ṣe mí alukurani yìí á kà á bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ káwa ní orí á bẹ́ẹ̀ náà tí ọmọ ka alukurani á sì mọ̀ wá gbọ́ lábẹ́ pé torí pé títọ́ lọ́wọ́n bá ṣe fún wa àwọn àfa nínú àlàyé wọn wọ́n ní ó pàtàkì ìbẹ́nu tọ́lọ́wọ́n fi sàálẹ̀ sà nínú tọ́lọ́wọ́n ọba darúkọ nínú àmì tá a fi mọ̀ pé ọlọ́wọ́n bá ń fẹ́ràn wa pé òun ó di etí ẹni náà wọ́n ní torí pé kíni torí pé etí ọlọ́run bá ní kó jẹ́ méjì ó ní kí ẹnu wọ́n jẹ́ ẹyọ kan wọ́n látàrí pé kó lè jẹ́ pé ohun tá a mọ̀ gbọ́ yọ pọ̀ ju ohun tá a mọ̀ sọ lọ. lọ́nà wo bí n ń sọ̀rọ̀ yìí sàkó etí méjì ni ọlọ́run bá dẹ̀dà ló ṣe fún mi ó ṣe kojọ déédéé ohun tẹ́tí ọ̀tún gbọ́ òun náà ni etí òsì lòun náà gbọ́ tàbá wa kojọ́ ń túmọ̀ pé ohun tí etí gbọ́ ti pọ̀ ju ohun tí ẹnu sọ lọ. sọ látàrí báyìí wọ́n fi ní etí yìí ká jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà á sẹ́ẹ̀lẹ̀ láti mọ̀ fi gbọ́ ọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala ni kò ní jẹ́ pé á gbé etí wa kalẹ̀ láti mọ̀ fi ṣe nǹkan míì tó yàtọ̀ sí nǹkan tí ọlọ́run ọba adẹ́dà tọ́lọ́run ọba yọ́nú sí. lábẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé allah subhanahu wa ta'ala ni òun ó di etí ìgbọ́ràn ẹni náà ọlọ́run ó ní kúntù sámú àhú ọlọ́run ní ń di etí ìgbọ́ràn rẹ̀ ìwádìí etí ìgbọ́ràn yìí a sọ fún wa pé òun náà ní sọ ọlọ́run pé etí yóò ní gbọ́gbọ́kúgbọ́ mọ́ ọlọ́run fi ń júwe fún wa pé àwọn tó jẹ́rù òun ọlọ́run ọba wa idha marru bil lagwi marru kirama nígbà tí wọ́n bá kọjá níbi táwọn èèyàn tí wọ́n ń ṣe ohun tí ò tọ́ ohun tí ò bófin ọlọ́run ọba mọ́ wọ́n mọ̀ kọjá ń bẹ̀ lẹ́ni tí ò ní tẹ́tí sí bàjẹ́ yẹn. bákan náà etí rẹ̀ bí yorùbá ti máa sọ pé etí ń já etí mi ń já ọkàn lè mọ gbọ́ ohùn tí ọmọ jẹ́ ohùn tọ́sọ́nà láì jẹ́ pé ọlọ́sà idán kan ọlọ́sà ti gbọ́rọ̀ àlùjànnú irú eléyìí ti ṣẹlẹ̀ sí Zaria àwọn tí Umaru tí wọ́n rán lọ sógun tí Umaru wà lórí mímbàrì ń ṣe kútùbà lọ́wọ́ ń sì sọ fún pé yà Zaria aljabal aljabal ìwọ sáríà àwọn ń lọ sóko ibi tí wọ́n rìn lọ tí wọ́n bá kọjá ń bẹ̀ tí wọ́n bá bàbẹ kọjá ogun ọjẹ wọn. ọlọ́run wá ọ̀sánú Umar látara pé ń fi hàn pé ẹrú ọlọ́run nìwọ náà láì jẹ́ pé yẹn plan àbí mọ̀sádùá rẹ̀ pé ẹyẹ níbi òkè yìí ẹgbẹ́ yìí ni ẹgbà irú ilé náà lè sẹlẹ̀, sẹ́dá náà láwàtà ń bẹ kí ọmọ jẹ́ àmì pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa kódà àwọn tọ́jú àwọn àfọ onímọ̀ wọ́n jẹ́ oyé wa pé lára irú rẹ̀ nípa kọ́lọ̀ náà wọ́n di etí rẹ̀ òun náà ni pé bá wa sọ̀rọ̀ lódodo tẹ́tí ti ń gbọ́ etí ó sì mọ fírinlẹ̀ fún wa pé òdodo sọ. etí ó sì fi máa mọ̀ pé irọ́ eléyìí ń sọ irọ́ nípa yóò mọ̀ mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kẹ́ẹ́ bí ọ̀rọ̀ àfàwà Uthman ibn Affan wọn ni wọ́n sọ pé má asarra ahadun sariratan illa abuda allahu ala safa'ati wajhihi wa falatati lisanihi ẹrú ò ní pa mọ́ sínú ẹ̀mí rẹ̀ ní kọ̀kọ̀ kọ́mọ wá sí nǹkan ẹ̀mí hàn síta bí ọ̀jẹ́ pé ọlọ́wọ́n mọ tú àṣírí rẹ̀ látara ojú rẹ̀ ọlọ́wọ́n sì mọ tú àṣírí rẹ̀ látara àwọn tí ń jà létí àwọn rẹ̀ sétí bá ti ń gbọ́ tó bá jẹ́ etí tọ́lọ́run ọba sọ tí ń bẹ́nu àmì pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ yóò dùn pé a ah, ọ̀rọ̀ ilé yìí sọ̀rọ̀ tá a gbà kìí sọ̀rọ̀ tá a tẹ̀lé àtèmi àtiwọ ọlọ́run kóró etí àwa náà lágbára ọmọ jẹ́ àmì pé à ń bá ń fẹ́ à ń bá ń fẹ́ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí ẹlẹ́ẹ̀kejì òun bákan náà ni ojú ìrìnà rẹ̀ èyí tí fi ń èmi ọlọ́run ọba ń di ojú rẹ̀ nítorí pé ń ojú rẹ̀ náà lágbára kò ní rírí kùrì kò ní wòran kíran pé wọ́n tó bá jẹ́ pé ọ̀ ń tẹ etí gbọ́ orin ohun tó ń pè ìyàtọ̀ ń bẹ láàrin ohun tó ń pè ní kọ̀sídà àti àwọn àlàgá ní tó ń lo àwọn màásìfù sí ìmọ̀jà kọ̀sídà ẹsẹ̀ kọ̀sídà yàtọ̀ sí àwọn orin tẹ̀ ń kọ tẹ̀ ń lùlù sí lápẹẹrẹ orin náà ni wọ́n ń pe àwọn tá ń pe ní àwọn kọ̀sọ́hìd irú ìta àwọn kàtàbá fẹ́ wọlé ètò pé tamasak bi abdulillah wà tẹ́bi el oda pé di okùn ọlọ́run ọba mú kí la pẹ̀lú okùn ọlọ́run alukurahan kó o sì tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam wàlá tẹ́kù bìdì ẹ̀yán mọ́jì aládàádáálẹ̀ tí ò ní fọ́nà anabi sọ̀nà tí ò ní fi tọ́sọ́nà ẹ̀tọ́ ọlọ́run sọ̀nà. La tuflihu kọ́ bá jèrè bẹ́ẹ̀ wálẹ̀ ó rí i pé kọ́ lájó lọ kọ́ lalu lọ kọ́ lagogo àlàyé nìyẹn torí pé wọ́n tó bá fẹ́ lò fún ní rújú pé nǹkan kan náà làwọn jọ ń ṣe ohun tí ó jẹ́ òye wọ̀ ni pé kì í ṣe nǹkan kan náà ṣàlàyé fún bẹ́ẹ̀ torí pé irú èyí tá à kà yẹn ànábì gbọ́ irú rẹ̀ irú rẹ̀ òun náà lè di èèwọ̀ téèyàn bá ń tẹ́tí sí tó bá wọ́n fi ń kí àwọn obìnrin déhùn tó lè ṣe tàhàyíjì sáháwà tọ́ba fi ń ròyìn obìnrin pé ah, báyìí láyà rẹ̀ rí báyìí kíní rẹ̀ rí tí wọ́n ń kọ́ lédè bẹ́ẹ̀ náà torí pé àwọn oníkọ̀kúkọ̀ọ́rù rẹ̀ ń bẹ. tọ́wọ́n bá sì lùlù sóhun náà. tọ́wọ́n bá sì lùlù sóhun náà òun náà ó di èèwọ̀ láti mọ̀ tẹ́tí sí ni pé àwọn eléyìí ara pé ọlọ́run ṣàánú èèyàn ọlọ́run fẹ́ràn èèyàn ìyọ̀n ni mọ̀ tẹ́tí sí rú bẹ́ẹ̀ èyí tọ́wọ́ á jẹ́ ti ojú tóun náà ń bẹnu àmì ẹlẹ́ẹ̀kejì náà àdìsí yẹn tọ́lọ́ ni wà bá sọ̀rọ̀ ìfi ń rí na àpẹẹrẹ eléyìí òun náà ni pé kò sí ohun tí ọmọ wò láyé tí ò ní mọ rí ní àmì ọlọ́run ọba tí ọmọ sàlékùn tọ́sọ́nà fún kẹ́ẹ́ bọ́ kẹ́ńtà àwọn àfáà gbogbo àná làá mọ sọ pé walillahi fi kulli tahrikatin wa tazkinatin abada sha'idun fáfi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid kò sí nǹkan kan téèyàn ọmọ wò láyé tọ̀wá ni mo rí àmì pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni alágbára ni kò yẹ ká sin nǹkan míì ká jọ́sìn fún nǹkan míì lẹ́yìn rẹ̀ nígbà tó bá ti jẹ́ pé ọlọ́run ọba bá ti sàánú ojú wa eléyìí náà nínú àwọn àmì tá a fi mọ̀ pé ọlọ́run sàánú ẹrú ọlọ́run nífẹ̀ẹ́ wa lélẹ́yìí wa bákan náà ni pé irú umaru tá a lọ́wọ́ wà níjọ́ náà lọ́hùn lórí khalifa tí ń ṣe kútùbà lọ́wọ́ ní juma sàpé mi tí ń ṣe kútùbà kì í ṣe pé fíìdì lójijì gàgá sì sín fún torí ohun tí ń ṣẹlẹ̀ sáwọn tí ń bẹ lójú ogun débi pé ńgbà tí Umaru gan sọ̀rọ̀ tán àwọn yẹn ń wò pé ohun tí ń sọ yìí ọ̀jọ̀ mọ ohun tí ń bábọ̀ wà báyà lápẹ̀rẹ̀ bí n ṣe ń bá yín sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ìnífẹ̀ẹ́ Ọlọ́run kí wàá mọ sọ fáwọn tí ń bẹ ńlé ike mọ́jókòó lórí àga ni mọ́jókòó lórí àga ni á rí kíkọ̀ jọra wọn bẹ́ẹ̀ ṣe ń gbọ̀ yìí gan àwọn tó wá ń bẹ mọ́sálásí náà wà surprise pé kí ni Khalifa ń sọ yìí Ọlọ́run fi àmì pé ọ̀rẹ́ ìmí ọlọ́run torí pé iṣẹ́ táwọn náà lọ jẹ́ iṣẹ́ ọlọ́run ni ọlọ́run fi hàn Umaru ó fi hàn àwọn ẹni tí ń bẹ lógun náà pé lára ru etí ẹni àtọ́jú ẹni lágbára lélẹ́ yìí wà èyí tó tó wá dàbí bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run ọbọ̀ dáàbò bo ojú èèyàn tó fi jẹ́ pé èèyàn ní máa fi wu àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ wọ́n tó ń wo ìhòòhò obìnrin lórí fóònù rẹ àbí wọ́n ń kọjá lọ náà lọ kájú rẹ̀ sọ̀pá níbi ti pa wá láṣẹ pé tọ́ bá tiẹ̀ wò ó pẹ̀lú àṣìṣe ọlọ́run ọba gùn ọ́ ṣùgbọ́n tó bá ti di pé o tún wá tẹjúmọ́ tó ń wò ó ó ti di ọ̀ràn sí ọlọ́run lábẹ́ àyà pé walladhina la yash'aduna zura wọ́n tó lọ ń wòran ọdún àwọn ẹlẹ́bọ níwọ̀ mùsùlùmí lótò òjò wọn wòran ara wọn mọ́dọ̀ọ́dún wọn rúgbà wọn bá ti dọ́ọ́là mú gẹ́gẹ́ bí onídèé tá ń bẹ ṣùgbọ́n kí ni ìbákẹ́yẹ tiẹ̀ kí ni lọ́ọ́ dá ẹ̀yẹ fún nǹkan tó ọmọkọ́lọ́wọn ọba tó dá ń bínú sí ẹ̀kẹ́ bá ń wò wọ́n ni àìwòrú rẹ̀ torí pé ojú ń rìkọ́ọ̀dù gbogbo ohun tá à ń wò wọ́n lára àmì fọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ ni pé kémi ó bira mi wọ́n náà bira rẹ̀ pé lẹ́nu àárọ̀ yìí lẹ́yìn tá a bá tún kúrò níbí kí ni tó wò kí ni tó ń fojú rẹ̀ wò lójoojúmọ́. àmì tó bá kó o ń wo àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba tó ṣe léwọ̀ ó ti mọ̀ pé ìfẹ́ ọlọ́wọ́n ọba ìfẹ́ tó ní ọ ni ìfẹ́ pé ọ da kò sì fẹ́ kó o ṣòfò ṣùgbọ́n ìfẹ́ tó fi di wàlíyé ọlọ́run tó fi dọ̀rí ọlọ́run ọba nífẹ̀ẹ́ tòótọ́ kò tí ì sí lára rẹ̀. gẹ́gẹ́ bí àwọn oní mímọ̀bọ̀ ìṣàlàyé ló fi jẹ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam kódà àyẹ̀wòrán ọtí anabi sallallahu alayhi wa sallam ni téèyàn bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó sì gbọ́jọ́ kẹyìn gbọ́ tẹ́ ẹ bá lọ sóde kan wọ́n wá sáfù ọtí kalẹ̀ lórí tébù mọ́jókòó ń bẹ̀ tí wọ́n máa rìn jọ́mọ̀ owó báyìí èmi ò bá wọn mutí wọn ara pé ká lè sọ ojú wa iná ìnirò ilé náà wa so àbí Allah subhanahu wa ta'ala kó sọ ojú ẹnì wa náà tí ọmọ ojú fún wa pé à ń di ọ̀rẹ́ ọba naam afáwa Umar radiyallahu o wọn ni afáwa Umar sọ fún wa pé tí sọ ojú èèyàn kódà èèyàn mọ̀ wòran pẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́run ọba ni nǹkan tí gbogbo àwọn èèyàn ń wò tí wọn ẹ̀rí kìíní yìí bí ṣe ń rí yìí ni a rí i pé ń bi àwọn ọṣẹ ọwọ́ gan ọlọ́mọ sànú ẹlòmíì iṣẹ́ tẹ́lẹ̀ mi ò ṣe látàárọ̀ títí títí ó lè jẹ́ nǹkan kékeré náà pé a sọ́kọ ẹ́ńjìnì wa ń dà yín láàmú báyìí tọ́ba kẹ́ wo yóò pé a ṣe pé bóòtù bíi tu ni láti àárọ̀ wọ́n ti mẹ́mẹ́ di bí aago mẹ́rin wọn ò rójú tirẹ̀ wọn mọ́ ti ń ṣe ó lè jẹ́ nǹkan ẹ̀gùn ní ọ̀ta kú òun ọ̀kẹ́dẹ́ ọlọ́run ọbọ̀ yóò tọ ojú rẹ̀ sọ́nà yóò tẹ̀ mọ́lẹ̀ sí i fún un ni wọ́n fi sọ fún wa pé àfọwà ó ní inni la azunnuhu kaza illa kama yazun ni pé àwọn àwọn òkú ah, bó sì bí òjò pé bẹ́ẹ̀ ṣe rò ó kórì bẹ́ẹ̀ náà ni nǹkan yẹn rí pé ohun tó bá sọ pé báyìí ah, bẹ́ẹ̀ náà lọ́wọ́ sì pé kórì kódà bẹ́ẹ̀ náà ẹ̀sà tọ́lọ́run sa àfàwà Umar radiyallahu anhu bákan náà irú ìta fún wa lápẹẹrẹ ìsínjú tọ́lọ́run bá ṣe fún Umar ṣùgbọ́n lónìí àwa tá a jẹ́ àfa àbẹ́lòmíì síbá ní ọmọ bira wa pé kò rí náà sáfọ́jú ni wọ́n ń pè ní àbí wọ́n ń kọ̀ sa idán tí ọmọ fi sọ pé òun mọ kádàrá ẹnìkan pé kọ́ tẹ́wọ́ rẹ̀ irú eléyà àníbùkátà sí tábà ti dúró ti ọlọ́run ọba ohun tó bá yẹ kárí láàrì àní bẹ́ẹ̀ tí ọ̀sẹ̀ mọ sadẹ́kọ́ kọ́mọ árí àlìjànú tí ọmọ wa rírì kùrì irú eléyà ò sínú Islam ẹni tọ́lọ́run bá fẹ́ fún rí láì sadán ọlọ́run ọba lè fún rí ṣùgbọ́n lọ́nà ẹ̀kọ́ ajẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba ọlọ́run ọmọ dáàbò gbòó ojú wa ẹlẹ́ẹ̀kẹta nínú àdìsí yẹn náà ó ní wàyẹ́dà olè tí yabtishu biha ó ní àti ọwọ́ rẹ̀ ọwọ́ tí fi ń gbà nǹkan mú ọlọ́run bá ní òun ó di ọwọ́ rẹ̀ náà nítumọ̀ náà ni pé ọlọ́run ó ru ọwọ́ rẹ̀ lágbára kò ní fọwọ́ rẹ̀ gbà nǹkan ìwọ̀ mú kò ní fọwọ́ rẹ̀ jalè kò ní máa fi ọwọ́ rẹ̀ bá obìnrin lọ́wọ́ ẹni tó bá jọkùnrin ẹni tó jọbìnrin náà ò ní máa bá ọkùnrin lọ́wọ́ kódà ìyàwó Aisha wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ò fi àtẹ́lẹwẹ́ wọn kí àtẹ́lẹwọ́ obìnrin kan rí láì jẹ́ pàwọn táwọn jẹ́ ẹlẹ́tọ̀ ànábì sallallahu alaihi wasallam àwa ń kọ́ lẹ́nì torí pa lọ kàwé àwọn wa tó ń lọ sílé ìwé sá kọ́ wọn lẹ́kọ̀ọ́ obìnrin àtọkùn tó bá pàdé ara wọn wọn bara wọn lọ wọn tó dì mọ́ra wọn ó lè pé chop nọ́ọ̀kù àbáwá tá a pera wa láàfáà náà lábẹ́ pèsè bí wọ́n ló ń pera rẹ̀ ń ṣe é wù fún wọn tí wọ́n fẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó sì ń bà wọ́n lọ́wọ́ gbogbo àwọn tó wá sí bẹ́ẹ̀ àlọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ó bà wọ́n o ohun ẹnu lànà fífi bà wọn lọ́wọ́ ó sì sọ gbogbo ohun tó yẹ kó sọ fún wọn níbo làwa ti rí tiwa tá à ń ba àwọn obìnrin lọ́wọ́ sẹ́yìdí àti sẹ́yìdá eléyìí sara rẹ̀ àmì pé ẹ̀yìn sọ̀rí ọlọ́run náà lélẹ́yìí kódà ọwọ́ alákọọ́lẹ̀ fún kéèyàn da ọwọ́ rẹ̀ dé ògún náà gbóná ó lóore fún ojú kọ́mọ ọba obìnrin tí ìṣẹ̀lẹ̀tọ̀ rẹ̀ lọ́wọ́ lọ. wọ́kọ̀ sábúrú awọlé ìyàwó rẹ̀ wà àtìyàwó rẹ̀ sàmàlẹ́ fún mi lọ́wọ́ ẹ̀ ẹ̀ bàrà yín lọ́wọ́ eléyìí ọ̀sáburú mẹ́ torí pé ẹlẹ́tọ̀ rẹ̀ ni sáàtì mọ̀ pé àwọn ìlú kan bẹ jẹ́ pé ó ti di àṣà fáwọn láwọn bí àwọn ilẹ̀ faransé kan tó pé ọkùnrin àtobìnrin a ní public lecture ńjọ́ kan èmi gẹ́gẹ́ mo ṣe lecture wá sí wá ká ìyá yẹn la nílùú Wàgàdúgbò ni inú àṣà tiwọn àwọn tó bá ń gbé bẹ́ẹ̀ ọmọ testify sí ohun tí ń sọ yìí ọkùnrin àtobìnrin mọ́ bara wọn lọ́wọ́ ṣeréṣeré ni wọ́n parí lecture yẹn nù rẹ̀ wá dùn báyìí bó ṣe wá wọn náwó báyìí àwọn ọmọkùnrin á di kúkú báyìí pé tọ́ ọlọ́run bá ṣe dáadáa kábọ̀ wá ṣe ohun tí ọba adẹ́dà tí ó fi bínú sí wa ni pé àmì táà ló fi mọ fíìlì pé lóòótọ́ ọba mi ń nífẹ̀ẹ́ mi bákan náà tábà tún wá dáwọ́ wálé yọ tọ́ba jókòó tẹ́lẹ̀ yọ mọ di ààyè tábà ń dáwọ́ wálé nǹkan tó jó nǹkan yẹn jókòó yọ mọ dààyè látara pé à ń sì fi ọlọ́run àmì fọlọ́run nífẹ̀ẹ́ àwa náà yọ mọ àfi hàn látara àwọn tábà ń dáwọ́lé ẹ̀rì kí wọ́n pẹ̀lú mi gbọmọkóyè yorùbá mọ́ fi bú yàn tọ́ pé bàbá mọ́ gbé nǹkan tí nǹkan mọ́ bàjẹ́ nkùkì gbọ́mọ yé nkùkì alágbébọ́ ni tọ́ba gbé nǹkan yọ bàjẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni tí yẹn bá ti jọ́rìí ọlọ́run tó ń ṣèfẹ́ ọlọ́run tọ́lọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ inú àmì ní pòrí gbogbo tó bá ti ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí dáadáa kódà àwọn èèyàn fẹ́ẹ́ mọ fẹ́ kọ́ fọwọ́ kan nǹkan táwọn ń ṣe. ohun táàfin máa gbára ti bẹ́ẹ̀ bí ọwọ́ àti sọ fún wa pé sallallahu alayhi wa sallam tá a bá sallallahu alayhi wa sallam ní ká gbọ́wọ́lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ níyàwó agbọ́wọ́lé ní orí àdúrà tá a mọ̀ sí àti sọ fún wa náà lórí ètò ń bí a rí i pé ọwọ́ náà la gbélé tí wọ́n túmọ̀ pé tọ́wọ́ yẹn bá ti jẹ́ ọwọ́ títí ń ṣe tẹ́ pé ń fi yọ́ mọ̀ fi àmì fọlọ́run nífẹ̀ẹ́ wa hàn bá a bá ti ń da ilé nǹkan yẹn àlùbáríkà ọmọdé bẹ̀ ni. bákan náà àpẹẹrẹ irú rẹ̀ ṣẹlẹ̀ sáà nẹ́bí wa gan ẹni tó jẹ́ ọ̀gá ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ju tí ọ̀sẹ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó. sallallahu alaihi wasallam níjọ́ tá nẹ́bí wà lógun àwọn kèfèrí pọ̀ níye ogun lágbára débi pé ànábì ń bẹ lọ́hùn tàbí parẹ́ lónìí nígbà wáyé ọlọ́run tó ànábì sọ́nà ànábì wa bu yèpẹ̀ wúwú bí yọyọ ànábì wa da yèpẹ̀ yẹn yèpẹ̀ yẹn tà ànábì dà ó ní iye àwọn kèfèrí tọ́jú gbòǹtarìgì àwọn sọ̀nà àdídì wọn tọ́jẹ́ pé òkúta tíntín tí ò tọ́ ọmọ ọlọ́ta ń sì ń kàn wọ́n tí má ti ń kàn wọ́n lágbárí agbárí wọ́n sì ń túká wọ́n sì ń bọ́sálì kìyàmà ayé alukóhánì torí pé ọwọ́ rẹ̀ kì í sọwọ́ tí ń ṣe nǹkan ló fi jẹ́ pé rúbá ìṣẹ̀lẹ̀ kì í lọ da òkúta ṣùgbọ́n àwọn la da òkúta wà má rọ̀máì ìṣe rọ̀máì ta walakinna Allah àrọ́mà. inú àlàyé táwọn onímọ̀ mú wa láti fi tú hadith yìí fún wa pé eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kẹta ó pàwọ́ náà ọwọ́ wa lásán tá a bá dojúkọ̀ta nígbà míì yóò sì mú ju ìdá lọ iṣẹ́ tí lè nígbà tó bá ti jẹ́ pé à ń pa òfin ọlọ́run ọba mọ́ táwa náà sì ti ń rí i pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa inú àmì tá a mọ̀ fi mọ̀ iṣẹ́ tá a wa lè ṣe ohun tá a rò pé a lè kójọ láàrin ogún ọdún ọwọ́ wa ó sì ṣiṣẹ́ rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan nínú àwọn àmì lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní wọ̀rídìlà òlẹ́tì ìyẹ́mùsì ibi à Allah subhanahu wa ta'ala ni wọ́n tún di ẹsẹ̀ rẹ̀ èyí tí fi ń rìn nínú àwọn àmì àmì ẹlẹ́ẹ̀kẹrin tá a fi mọ̀ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ mi torí pé náà àdìsí yẹn ó ní fa ìdá àbábtùhù nígbà tí màá ti nífẹ̀ẹ́ rẹ̀ tí mi ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ àmì tí ọmọ rí ni pé kúntù sámú àhú alákọ̀ọ́kọ́ nìyẹn o ń di etí ìgbọ́rọ̀ rẹ̀ wà bá sọ̀rọ̀ àhú àti ojú rẹ̀ wà yẹ́dàhú àti ọwọ́ rẹ̀ káfi kàá torí àwa tí sábà ń bá wa lọ ẹlẹ́ẹ̀kẹrin la wá débẹ̀ yìí pé wọ̀ríjìlá ó lẹ̀ dí alẹ́ tí ìyá bí a èmi ọlọ́run ó tún di ẹsẹ̀ rẹ̀ tí fi ń rìn wọ́n ní túmọ̀ rẹ̀ náà òun náà ni pé ẹsẹ̀ yìí kò ní rìnrìn àrè torí pé njọ́tà ànábì ń júwe ànábì júwe ojú ojúwe ọwọ́ ó ní gbogbo wọn náà ní sìn náà tiwọn ojú rẹ̀ òní bẹ́ẹ̀ ní ojú tí ọmọ ṣe sìn náà etí rẹ̀ òní bẹ́ẹ̀ ní ojú tí ó sìn náà ọwọ́ rẹ̀ òní bẹ́ẹ̀ ní ọwọ́ tí ó sìn náà bẹ́ẹ̀ náà ni ànábì sọ pé wọ́ríjìlù ẹ̀rí ẹsẹ̀ sìnà á àlẹ́kùtọ̀ òfin rìn lọ ilé ọtí òfin rìn lọ bí wọ́n ti ba tẹnìkan jẹ́ ẹni tó bá jẹ́ wà líyọ̀ ọlọ́run ìrìn ẹsẹ̀ rẹ̀ kò ní dúró ègéǹsì ìdájọ́ pé dàlùkìyàmà torí pé àwọn oríkèyí lágbára débi pé tó bá dàlùkìyàmà wọn ní nínú ẹ̀sà tọ́lọ́run fi má wọn tó jẹ́ pé àwọn oríkèyí lọ́lọ́run ọba dákọ̀ inú sọ́tù Yasin ó ní al lọ́jọ́ òní ọjọ́ àlìkíyàmà yìí o nakhtimu ala afwahihim á di ẹnu àwọn èèyàn pa wa tukallimuna aydihim á pé kí ọwọ́ wọn mọ sọ̀rọ̀ etí ọmọ wa ṣe pé etí rẹ̀ ọmọ gbọ́ náà lóòótọ́ ọmọ pílè rẹ̀ fún ní ọmọ gbọ́ wà arjulihim ẹsẹ̀ ní ọmọ sọ̀rọ̀ ọwọ́ àtẹ̀sẹ̀ ọmọ sọ̀rọ̀ níbi àyà mi wọ́n ní àwọn awọ ara ọmọ sọ̀rọ̀ táwọn kìbìrì ọmọ a ah, kí ló dé wọ́kọ́lù li pé kí ló tẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ ń jẹ́rìí against wa awọ ara ọmọ aṣọ àwọn ọmọ sọ pé ọlọ́run ọba ti fi ìsọ̀rọ̀ sí gbogbo nǹkan òun ni oníkàmọ̀ sọ̀rọ̀ lẹ́yìn. anabi sallallahu alayhi wa sallam anabi wàá júwe pé sinna ẹ̀ tẹ̀sẹ̀ òun ni rìnkùnrin. wọ́n á ní tùmọ̀ rẹ̀ ni pé ọlọ́run ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀ náà lágbára. tí wọ́n bá yìn fáìtì ẹ̀ sóde tí ó jẹ́ kọ́ sàgbákò nínú ẹ̀sìn rẹ̀ tí ó jẹ́ sìn rí ọ́ dàrú ibi tí ó ti gbọ́gbọ́ kúgbọ́ ẹ̀ṣẹ̀ láàfin rìn lọ́bẹ̀ ibi tí ẹsẹ̀ rẹ bá ti rí ìsọ́ tí ó rìn lọ bẹ̀ ààbò ó dé fún etí rẹ̀ yóò dé fojú rẹ̀ yóò dé fún ẹnu rẹ̀ wọ́n ní tí bá tó wá rìn lọ kò ní mọ rìnrìn táǹkù táǹkù torí kọ́ lọ́wọ́ bò nífẹ̀ẹ́ ẹni tí ń rìnrìn èmi nìkan èmi nìkan ìrìn kankan ń bà ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ rẹ̀ torí kọ́ lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé arákùnrin kan lọ́njọ́ kan fi hullatin tu'jibuhu nafsuhu ọwọ́ lu àwọn ọ̀sọ́tọ̀sọ yìí gẹ́gẹ́ jọ̀ǹgẹ́ lójú pé yes wọ́n gbà tá ló wọrú aṣọ tí mo wọ̀ yìí ń sì rìnrìn bẹ́ẹ̀ ń gapá bẹ́ẹ̀ ànábì ni mùrẹ́jẹ̀lú rọ́ọ̀sùhù lẹ́ńtọ́ da eré rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ní yàtàlù fi màṣíyàtìhì tí ń ṣe fáàrí níbi ìrìn rẹ̀ ó ní if hasafallahu bihi fàwọ́ yàtàjẹ́lẹ́jẹ́lẹ́ fil ardi ila yawmil qiyamah lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì pàlì láṣẹ ilẹ̀ sì gbé mi yìí ń lọ́nù lẹ̀ títí tó fi jọ̀gùn dàlùkìyàmà ni pé látara tọ́lọ́run bá tẹ́pá bá jọ̀rì ọlọ́run inú àmì tá a fi mọ̀ ni pé a mọ̀ rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ gẹ́gẹ́ ayé àti sọ fún wa pé wa ibadu rahman alladina yamshuna ala al-ardi auna yóò mọ̀ tẹ̀lẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kì í wá ṣẹ̀ṣẹ̀ ní kì í ṣẹ̀ṣẹ̀ nìkan gbogbo nǹkan wá fẹ́ ṣe yóò mọ̀ sí pẹ̀lẹ́ kùtù kò ní í ṣe ní bá dúgbò ọ̀dàrú kọ́ dàrú ọ̀dàrú kọ́ bínú ilé ògbóná kó gbóná ní wọn pé ìgbésẹ̀ rẹ̀ bàbá ń ṣàdúrà pé ìgbésẹ̀ wò ní bí aráyé nú adékòrò tá àbákọ́ sọ ni pé kí ìgbésẹ̀ mọ́ bí ọba adẹ́dá nínú tí ọba ti bí ọba tó dá wa nínú kò sáráyé tí ó bínú sí ìgbésẹ̀ wa àfẹnití máa ń wà bínú ọlọ́run torí pé tá a bá ti dàyẹn fi ọlọ́run ìfẹ́ wa bọ̀rọ̀ dídé fẹ́ tọ́lọ́run bá ń fẹ́ eléyìí ni ẹlẹ́ẹ̀kẹrin tó pé kódà àpẹẹrẹ ń bẹ fúrò òun náà wọ́n bá kó wa ṣe rí ẹ̀ ń tó rìnrìn bí oṣù mẹ́fà tọ́lọ́run láì jẹ́ pé ó lò nǹkan kan kò ló dẹ́kan òun gánrin ni kò yé láàrin ọjọ́ péréte. ẹlẹ́ẹ̀karùn-ún nínú hadith ẹ̀yọ̀ kan yìí ní hadith Abu Hurairah ọwọ́ ni wà ń sàálẹ̀ ní àtẹ́yìtùhù ń sàálẹ̀ ní àtẹ́yìtùhù. àmì ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n ní òfin mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ mi ọlọ́run tó bá bí mí ní nǹkan tó bá béèrè nǹkan lọ́dọ̀ ìmí ọlọ́run ìmí ọlọ́run ọbọ̀ òfun. àwọn àfáà ni eléyìí inú àwọn jáhìsà tó tóbi ni inú ẹ̀bù tó tóbi tọ́lọ́mọ́ fún yẹn eléyìí

onílá ilaha illa ant subhanaka inni kuntu mina zalimin ọlọ́ni fastajabna lahu wa najjaynahu minal gham wa kadhalika nunajjil mu'minin àwọn tó bá rí bíi tiẹ̀ náà bẹ́ẹ̀ ni a mọ̀ yọ àwọn náà. àwa lè wò ó ipe a ah, síbẹ̀ àwọn tí ọjọ́ rẹ̀ ọlọ́run náà ń bẹ tí wọ́n sì ń sàdúrà tí ń gbà tá a mọ̀ pé eléyìí ọlọ́run gẹ́ láàmúlẹ̀ náà lọ́kàn kọ́ ta mi lẹ́ni tí ó sìn mí ẹni tí mórogún pẹ̀lú èmi ọlọ́run ló fi jẹ́ pé nǹkan kẹ́mi tó ń pè ní istidiraj ẹ̀kẹ́ ǹdẹ ẹ̀kẹ́ ń bẹ tọ́jẹ́ pé ọlọ́run ọba ń dẹ́ ẹni kí yàrá ó lè kún ọlọ́run mọ́sẹ̀rú eléyìí fún wa ni pé gbígbà àdúrà ká mọ nìkan lọ́kọ́ mọ fún wa nínú àmì ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa ni ẹlẹ́ẹ̀kẹ́ fà bákòókò wa ṣe rí ọwa ni wàlà inista'adha ni làún ìzánà ọlọ́run ọba ni tọ́ba wọ èmi ọlọ́run ọba níbi ìsọ nísọ níbi nǹkan kan pé ọlọ́run sọ mi èmi ọlọ́run ọba ó sì sọ ẹ̀kọ́ wà ń bẹ eléyìí gan àtèmi àtiwọ́ tàlà ń wàsọ pẹ̀lú rẹ̀ tàlà ń sádi ló fi jẹ́ pé àwa ò ní yé mọ sọ fún wa ṣé ohun tó dè mọ́ra lọ́rùn pé yọ gbà ọ́ ìwọ́ tó jẹ́ wakọ̀wakọ̀ òyìnbá tí wọ́n fún ọ pé ọgbìn síwájú sí àárín sóhun ni ọ gbà ọ́ ìwọ́ tó lọ ọ̀fẹ́ kólé o kólé rẹ̀ ṣé kòkò tí wọ́n gbé fún ọ pé o fi sójú ọ̀nà àbẹ́yìí tó rì mọ́lẹ̀ sọ́ba tó da ọ sóhun lọ ń wàsọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ọ̀ wa ni tọ́bájọ́ rèé mi ọlọ́run tẹ́lẹ̀ kò ní wàsọ lọ bí nǹkan míì ọwọ́ àjọ rẹ̀ mi ọwọ́ wá mi ní sọ èmi ọlọ́wọ́n ọba ìzánà èmi ọlọ́wọ́n ọba sọ ìní gbé ìsọ rẹ̀ fún nǹkan mi ìpòhùn ní kọ sọ àfikọ́ wa lọ síbi kan. láti pé ọlọ́run ti gbé kalẹ̀ fún wa a'udhu billahi minash shaitanir rajim a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ti kọ́ wa láwọn ohun tá a mọ̀ sí bisimilahi á wà fún wa lápẹẹrẹ irú ànábì wa Yusuf aleyhi salam á fún wa lápẹẹrẹ báyà méjì àbí mẹ́ta àbáwọn kó wa ṣe rí á rí i pé níjọ́ tí ìyàwó ọba fẹ́ kó ṣe sìn náà kò sí nǹkan tó jáde lẹ́nu rẹ̀ ju pé kíni ó ní ma'asha Allah innahu rabbi ahsana maswaya ah mọ̀ wọ́n lọ́wọ́ bá ń sọ ń bí sìn tó ń pè mí sí irú rẹ̀ náà ni ìyá ànábì wa Isa lòun náà ṣe níjọ́ tí màláìka yọ sí ó ní inni a'udhu bi rahmani min in kunta taqiya nígbà tí wọ́n rìnrìn àjò tó lè yọ sí ọ ebi ọ̀fọ̀ ló ń pa tèmi tó gbé fún ọ pé kọ́bẹ̀ lápò rẹ tí wọ́n ní tọ́ọ̀bá ti ń fọwọ́ gba nǹkan ọ̀sẹ̀ lòun lọ́ ń gbá eré tí wọ́n náà wọ́n fọ́ gbá lọ́n fọwọ́ gbá wọ́n tó láyé pẹ́tẹ́ ayé pẹ́lẹ́pẹ́ lòun tútọ́ fẹ́ mú òkà tí ń bẹ́ nù rẹ̀ nígbà tó jìyà tó sì fẹ́ bá nǹkan kẹlá kìyàmà màláìka yọ obìnrin tí ń wẹ̀ ó túmọ̀ pé tíwọ̀ náà wọ obìnrin tíwọ̀ náà ọ wà níbì kan ọkùnrin báyọ̀ ń ṣègbọ̀nsẹ̀ àbọ̀ ọkùnrin wá yọ sí ọ ní ìwọ ọmọlúàbí tó lani ẹ̀ka bọ̀ fẹ́ rèpù rẹ̀ wọ́n náà kọ́ súnlẹ̀ lọ́dọ̀ ìyá nẹ́bì ìyínsá ọ̀rẹ́kọ̀ ń tọ́ sọ ni pé ó ní ìní a'udhu bi rahman minka in kunta ọlọ́run bá ti sọ lòun náà rasulu rabbik li ahaba laki gulaman bẹ́ẹ̀ là nẹ́bí Yusuf náà ń páyà sí náà ọlọ́run lọ́wọ́ lólùsọ ọlọ́run sì là á. bákan náà arákùnrin tá a ti sọ̀rọ̀ rẹ̀ fún wa gùlámù tí ń lọ ń kọ́ sọ́ba ní ọmọ ọlọ́kọ́ dán káwọn bá pẹ́ wa káwa padà sọ́dọ̀ ọ̀kẹ́ náà ọ̀sọ̀ hábà tó ń pè ní asim bun sabit asim bun sabit nígbà pé ẹ̀yin tẹ́ tẹ́ jọ́ta ọlọ́run kó wọn má bá yín ṣe ọ̀rẹ́ ọwọ́ á ní pinnu pé láyé òun ò ní jẹ́ kí ẹni tó jẹ́ ẹni tí mo rogún pẹ̀lú ọlọ́run kèfèrí mùṣírìkí kó fara kàn wọn. àwọn náà ti wá mọ̀ bẹ́ẹ̀ nígbà tó wá di ọjọ́ ogun Hud ìyá kan nínú àwọn ọ̀yá ọwọ́ ké sáwọn ọmọ tiẹ̀ pé táwọn náà jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ pé ẹni tó bá lè pa ẹ̀yin ọmọ mi méjèèjì ẹni tó bá rí asim bun sábìt pa tó sì lè gé orí rẹ̀ wá òun ó fi orí rẹ̀ òun ó fi mu ọtí kára orí ẹ̀ òun ó fi mutí kèsì bó ní kébèrè ọ̀bọ̀rọ̀ fọ́ọ̀kẹ̀hún ẹlẹ́bọ̀ ọ̀bọ̀rọ̀ fọ́ọ̀kẹ̀hún ẹn tó bá rórí ẹ̀ gé wa ohun tó ń wo ṣe fún tọ̀hún ni pé òun ó fún ní mihad nakọ òun ó fún ní ràkúnmí ọgọ́rùn kan bákan náà ó sì fún lówó nígbà wo adijọ́ náà tó gbóná nígbà wọn fẹ́ pa asim táàbì mọ̀ pé báwa náà bá wà nù sòro tá a bá ti kékeré ọlọ́run pé kọ́ sọ wa yọ sọ wa náà ló jẹ́ pé mọ̀ pé nǹkan mi àmì tó fi mọ̀ pé sóun nífẹ̀ẹ́ ọlọ́run níjọ́ tí nǹkan bá dé ṣe ọ̀tá ló ké sí. kí lè sìn tọ́lọ́run ọba kí ló fún ọ wọ́n dàtọ́ bá pe ọlọ́run ọba fún nǹkan kan tí ọ̀wá kú ọyọ níbẹ̀ níjọ́ yẹn mọ̀ pé ó ní promotion kan tó fẹ́ ṣe fún ọ ìdánwò tó ṣe tó fi débẹ̀ náà ni àìrákoyọ̀ rẹ̀ ń bi nǹkan yẹn torípa níbi sọ fún wa pé ìmá kọ́lọ̀ tàbí kọ́ pa á mọ́ dì ọ́ àbí kó fi dí àdánwò kan tó lágbára ju èyí tó fẹ́ kojú lọ inú mẹ́ta náà lọ́wọ́ gbàdúrà rẹ̀ sí. tòlùkùfà iná máa ń rò síkọ̀ dùá lẹ́mìí yóò fọ́rọ́ mọ̀lẹ̀ ìjáàbà. ọwọ́ pọ̀sẹ̀ á rí i pé wọ́n fẹ́ pa òun òun náà sì ti ń gbọ́rọ̀ òkú wọn náà wọ́n gèrò àwọn fi mú wọ́n fẹ́ kí a ọwọ́ ni aláhùnmá ìní ahàmì ìlìdíìnìkà wà ó dásì ọ̀ ànìwò fa'ami lahmi wa azmi wàlà tusfir bí ìmà ahadan min àdá ìlà ó ní wọ́n ọba wọ́n ẹ̀ dáàbò bo ara ẹran mi àti igun ara mi má jẹ́ kí ọwọ́ ọ̀kẹ́ nínú àwọn ọ̀tá àwọ̀ ọlọ́run fọ́kàn tó jẹ́ kó ń gẹ̀ ń tájẹ̀ tí wọ́n ti gbówó lé pẹ́ lọ́ba rí pa. asim bun sabit ni sọ báwọn. asim bun sabit. radiyallahu anhu. ó tún sọ pé allahumma inni hamaytu dinak wọ́n lọ́wọ́

ọwọ́ ni fáàmì jásàdí àhíràhù torí pé àsìkò yẹn ń jẹ́ bí àsìkò ọ̀sẹ̀ ń lọlẹ̀ kí ọlọ́run ìwọ̀n fi àárọ̀ ọjọ́ ayé mi látọ̀dọ́ mi àtàsìkò tá à ń jagun mo fi dáàbò bẹ̀sìn wọ ọlọ́run à dákun wọn náà dáàbò bò mí ní kẹyìn ayé mi yìí wọn wá pa nígbà tí wọn pa wọn ta wọn jù lọkọ ó kú kalẹ̀ ọwọ́ akú pé wọn ní à ń lọ bí òkú rẹ̀ tá à lọ bí orí ẹ̀ ọwọ́ wọn ọ̀kan tó fi kú wọn ta nìkan lókèrè ni ibi wọn á gbé òkú rẹ̀ sí Allahu Akbar lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba sì pàṣẹ fún àwọn ṣe àgbìyàn àbí agbóyin ọlọ́run ní kí wọ́n lọ dàbò òkú rẹ̀ wọ́n mọdí òkú rẹ̀ wọ́n ọ̀tá but wọ́n dúró lé lórí tó ga bí òkè oyin fún ọmọ mi tó yin ti sẹ́wá. nígbà tó yin so sí ibi pé kèfé tó bá tó bẹ̀ kó súnmọ́ oyin ní ọ̀tá pa. wọn fáwọn sàtọ́ àhàdúhùn lámsàhù ẹnìkan wọn ò bí ire kọ́ kan asimu níjọ yẹn torí ìfọwọ́kàn báyìí oyin ni ọ̀tá pa lóbi jẹ́ kó wà dẹ́yìn tọ́jú àfa ò ní bùkátà sí kọsẹ̀ mọ́ ọlọ́sà dẹ́yìn pé yẹn tọ́ba sífìlà bí mo túláwà ní oyin ọ̀sẹ̀ ni kí ló dé tí wọn náà bá dúró tọ́lọ́ òun lọ mọ ohun tí ó rẹ̀ tí ó fi dáàbò bò ọ́ wọ́tọ̀ ọjà àfa náà torí wà máa yà alamu junuda rabbika illa hu ọlọ́run lọ mọ ọmọ ogun tí ó rẹ̀ sí kèfèrí torí njọ́ tí nàmùrúsù gbé wàhálà àti ẹ̀dẹ́ ẹ̀fọn lọ́lọ́run rán njọ́ tásìdánwò bá dé sí wọn náà òun lọ́mọ yìí tí ó ké sí pé iṣẹ́ ẹ̀ tiẹ̀ dé lónìí àwọn oyin lọ́lọ́run wá ló ń jọ yẹn pé ọyá ẹ lọ dàbò wọ́n wá ń dúró tí àwọn kẹfẹ́ náà dókò alágbòkù rẹ̀ látọ̀sán títí tó fi di ooru nígbà odò tó ń kálukú gbalé lọ sanwó pé ọlọ́run wá ní kí àgbàrá òjò rọ̀ àgbàrá ńlá wá fẹ́ àgbàrá yẹn wá gbé òkú rẹ̀ lọ àgbàrá gbé òkú rẹ̀ lọ tí wọ́n rí àwọn yẹn òkú mẹ́ títí wọ́n ojú pọ̀ fírídìí ẹ̀ báyìí àgbàrá òjò bẹ̀rẹ̀ báyìí zailu agbára ńlá ó dé ó sì gbé òkú ẹ ẹnìkan kò rí nígbà tí umaru wa gbọ́ wọn ni wọn sàlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ ní à umaru ni ya afasulọ olè abdul mumina à ọlọ́run ọba sọ ẹrú rẹ̀ tó nígbàgbọ́ nù rẹ̀ òní kánà asim ó ń torí pé asim o láti gbà táwọn ti mọ̀ nazara allah yamasa ohun mushrikun wàlá yamasa mushrikan abadan ó ti nẹ́jẹ̀ pé òun ò ní gbàmí tó ń kórìíra àwọn tí ń ṣẹbọ sọ́lọ́run dé òun ò ní jẹ́ wọ́n fara kàn òun òun ní sì ní fara kàn fi àyàtìhì nígbà tí ń bẹ láyé òní fáwọn náà àwòlọ́ òbáàdà wà fàátìhì kẹ́mà tánà àfi àyàtìhì bẹ́ẹ̀ ni ọlọ́run wá ṣe fóun náà nígbà tóun náà kú tán ìpè báwa làwa ṣe ń bọ́ lọ́run ọba wa lò kí ni lérí wa nípa ẹ̀sìn rẹ̀ táwa náà sì ń retí kóun ní òun málùkáwà ní ìrẹsẹ̀ lórí wa gẹ́gẹ́ bá kókó wa ṣe rí àmì tá a lè kà fún wa nínú àmì tá a fi mọ̀ pé ṣé àwa náà sọ́lọ́run nífẹ̀ẹ́ wa mẹ́fà yìí náà tó nǹkan kọ́ wàá lọ ṣiṣẹ́ báwo lọ́wọ́ rẹ̀ ó sì mọ fún ọ ní rìsọ́ọ̀tì pé ọ̀rẹ́ ọlọ́run ọba ni ọ́ báwo lójú rẹ̀ ó sì mọ fún rìsọ́ọ̀tì pọ́lẹ̀ ọlọ́run ọba ni ọ́ báwo létí rẹ̀ ó sì mọ fún rìsọ́ọ̀tì pọ́lẹ̀ ọlọ́run ọba ni ọ́ báwo lẹsẹ̀ rẹ̀ ó sì mọ fún ọ lẹ́sìn pé yes ọ̀rẹ́ ọlọ́run ọba ni ọ́ báwo ni àwọn ọ̀sẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ tó máa ń ké pọ́ lọ́n pé ọ̀hún wà sọ báwo ni ó sì jẹ́ pé látara àwọn tí ọlọ́run ọmọ ṣe fún yes ọlọ́run ọba nífẹ̀ẹ́ mi ọlọ́run kí ó fèmí náà sínú àwọn tí ọmọ nífẹ̀ẹ́ kó fi wọ́n náà síbẹ̀. àmín jazakumullahu khairan wọn fà ètò àlèwúdà láti mọ ṣe ìtẹ̀síwájú pẹ̀lú bí ètò náà ṣe ní kú àkáǹtì nàmbà agẹ́bà sọ síwájú zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine wàtá bá níbèrè kan àbí ìkejì nígbà tí a ti wà ní stúdíò lọ́wọ́lọ́wọ́ zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero náà mo ti wà pẹ̀lú wa. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ yín bí tẹ́tí ń pọ̀. salaamu waaleykum salaam wa rahmatulah tó yí òpó yẹn ní ìtura yẹn. àbí zero eight zero. naam. naam. láti kì í sí ọkọ̀ gbọ́ láti kì í sí bàtà àgbórúkọ yẹn. nẹ́tíwọ́ọ̀kì yẹn ò sí dáadáa sọ dáadáa. naam ẹ dákun bá kẹ́ tún wa kọ́ lábẹ́ pé bàtà àti ìrí pé gbà ẹ̀rọ ọlọ́run kan náà tún gbé alukurani fún wa alukurani ti ń bẹ́ ńlẹ̀ táwọn yẹn kó fún wa tó ti ra níye díẹ̀ bákan náà ẹ̀ tẹ́ra isnu muslim ní pẹ̀lú ògùn ọlọ́run lẹ́ni náà àwọn kan táwọn kan ti rà fún wa yóò tẹ̀ wá lọ́wọ́ lèmi àwọn mítà náà bá tó fẹ́ fi kún a fẹ́ kó àwọn ẹ̀bùn yẹn jọ ní mẹ́wàá àkẹyìn yìí a mọ̀ pé àwọn. àsámà nípa ń tìlá. wàhálẹ́kùn sálàmù àtàlámù láti ìsàlẹ̀ òkèlè ń sọ̀rọ̀ àníkà sálàmù ti ní ẹ̀kú ètò ọlọ́run ọmọ rẹ̀ nígbà wọn. àmì àtẹ̀yìn náà máa fi sálàmù láti ìsàlẹ̀ òkè jazakumullahu khairan. ẹ ti wà pẹ̀lú wa. wàhálẹ́kùn sálàmù àtàlámù àtàlámù akóso. adúpẹ́ o. àkókò ìjọjú. àmín. wọn wà àgbálẹ̀ tó. àmín ìbéèrè yín. ǹjẹ́ tí ẹ bá rí ẹnìkan tó ń sọ èyí tí àdébí sọ àtàlẹ́jì ọ̀sọ́ fún wa. irú ojú àmọ́ kí wò ìyáàlè kí ò lẹ́yìn rẹ̀. àtọ́bájẹ́ pé a bá rí i pé ìyẹn ló dì torí pé sọ̀ńtà nẹ́bí ọ̀sọ́ tá a sì pé sákèésí tí ọ̀gbọ́ a lè pé ah, èmi yóò torí ohun tẹ̀ ń ṣe yìí ìmọ̀ ọ̀yàn yín ní lódì torí pé mo fẹ́ sànù yín látara pé ó ń zòrò àfàkàzọ́ liman aw masluma wọ́n tó bá jẹ́ pé ìyẹn ló di wa kò ní lapa lára rẹ̀ tó jẹ́ pé òun ti ń ṣe kéde pé òun tó sọ ọ́ di káfíìr tó ká mọ̀ pé àní kí òun ní ẹ̀yìn rẹ̀ láti mọ̀ tó àlùmọ́ ìsìláàmù ká ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ lórí ìgbọ́dọ̀ abárẹ̀ ńtọ́ lọ́lá jù lọ tó jẹ́ pé òun sọ ńtọ́ lọ́hún fẹ́tà níbi fẹ́ǹsì ń tẹ̀lé ọlọ́lá ká kí lẹ́yìn ẹ̀nìyẹn ju ẹni tọ̀hún lọ nígbà òkun ìgbà tó bá jẹ́ pé nǹkan tó kó sí nǹkan tí ń ṣe kéde tó sọ di káfíìr سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء